أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آيات يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين الحمد لله رب العالمين وصلاة الله وسلام على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله أبواني فرحة سوان مسلمين atọrọ alikun kiri ati gẹrẹ fún anabi sallallahu alayhi wa sallam ẹn tọrọ ọbara ti bàmà jẹ kẹ fún kuwa ìkẹyìn ló pínlẹ anabi mọjì ọjà sí àfihàn àtẹyìn bára salikun kí anabi náà àti àwọn àti sọhábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú àwọn tọwọ kẹ pẹ̀lú anabi sallallahu alayhi wa níjọ pínlẹ alikẹyàmá tẹni kò lè ṣẹyà gbangba kó ló ń lówó lọ láti fi ara rẹ̀ lẹ́m̀bì ìyá ọlọ́run abóhùn nípò kan kò ní sí tí ń jọba kẹmẹ́jọ́nà lọ kò ní sí gómìnà mà kò ní sí pírẹsidẹ́ǹtì mà kọ́dà kò ní sí adájọ́ kẹmẹ́jọ́nà àfi Allah subhanahu wa ta'ala ẹnìkan wà ní ìṣó eré ń jọ́nà àfẹ́ pàdé Allah subhanahu wa ta'ala pẹ̀lú káàtọ̀ mọ́kùnbí ẹbọ ọlọ́dà kò sànú èmi àtẹ̀yìn orí ibú gbére náà nìyẹn méjì àṣẹbọ pàdé rẹ o bákan náà àfi kéèyàn pàdé rẹ pẹ̀lú ọkàn tó mọ́ kò ní ìbíwá ọgbẹ̀yẹ ìwà mọ̀nàfíkì ọlọ́dà kò àtẹ̀yìn o ìwà mọ̀nàfíkì mọ́sá àṣọ èmi àti ìbẹ̀ mẹ́jì àpípàdé ọlọ́run ọba o àdánwò tí ó wà dé tó fi jẹ́ pé ń tá mọ̀ sọ jáde lẹ́nu yóò mọ̀ tako iṣẹ́ ọwọ́ wa ọlọ́run mọ̀ sọ ámbẹ̀ àdánwò tí ó bá tó jẹ́ pé iṣẹ́ tá mọ̀ sí náà yóò tún máa tako nǹkan tá à ń sọ jáde lẹ́nu kí n tá sọ jáde lẹ́nu yóò máa wọ́n lájẹ́ kò sóre mọ́sàbá ni mójútó àlámẹ́rí wa jùbọ́ àgán sí ìrọ̀lọ́ la hawla wala quwwata illa billahi al-'aliyyil 'azim ní ìjẹjọ́ àbáwọ̀rọ̀bọ̀ lórí bí Allah subhanahu wa ta'ala bó ṣe sí àwa mùsùlùmí ó fún wa iná olóníkà máa dojúkọ sí wọn lọ́wọ́ bá òun gangan tọ́jọba wa tó ní kámọ̀dà àkàpọ̀ mọ́ yìí ìtìjáhùl qalbi ila Allah kéèyàn ọdọ̀ kàkọ̀dọ̀ ọlọ́run ọba láì ní ìlú àjọsí ìyàtọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ìtìjáhù àkọ́kọ́ ni ẹ̀ wà ìtìjáhùl badani tẹ́bà tó wá fẹ́ sí ọlọ́run ọba gbogbo ara yín ẹ̀tún kò sí ọ̀dọ̀ kàábà ṣùgbọ́n rahimahumullah rahmatan wasi'a wọ́n ní ọ̀rọ̀ kíbìlátà lójú kọ́ yìí ó ti tó ní ẹ̀rí ń pa pé Allah subhanahu wa ta'ala kọ̀nrán nàbí àtẹ̀yìnká wá fọ́nká ọ̀ràn sí wa kálíbà jẹ́ ọkàn ni wọ́n ní kílẹ̀ rí wa tó wáyé pé ìrùn tá ń kí fún Allah subhanahu wa ta'ala yìí mọ́sálásí kinu láti kí bákẹ́nà láti kírun yìí ṣùgbọ́n wu àwọn kan dojú kọ bí àwọn kan dojú kọ bí àwọn míì dojú bolẹ̀ àwọn míì wo sánmà gbogbo wá sì ń ṣèjọsìn kankan náà fọba kankan náà wọ́n ní eléyìí tó ní ẹ̀rí wa ká fi mọ̀ wípé Allah subhanahu wa ta'ala o fi ànábì o fi sọ umma ìdẹ́yọkan ni salawatullahi wa salamu alayhi ó fi ànábì ṣe o ó fi sọ umma ìdẹ́yọkan tàbá wá ń sàlàyé àwọn alamari báyìí a gbọ́dọ̀ mọ́ ma sọ nǹkan tó kó alábáwà ummai jama'a Allah subhanahu wa ta'ala ọba aláàánú ni ṣùgbọ́n ní àánú ìná ó jí ó yíwa wípé kama arsalna fikum ẹdúpẹ́ fèmí ọlọ́run ṣe báwà lára sí yìí tá a bá fi ilẹ̀ tá a sì láàjẹ yín yàtẹ́ ìbàmọ́ wà sí àsìkò yín bẹ́ẹ̀ ṣe wa kí lẹ́sì tí wọ́n rà nẹ́bí ara yín ni tó yí pé wa tí ó wá ìjọ náà náà tí ó dé orí 15 lọ bí a fẹ́ báwọn báyìí iná ó borí lẹ́nu ẹ̀ ó sì ń sọ̀rọ̀ ọlọ́run ó sì jó òótọ́ ni ó kí sọ lónìí pé à ló ṣe ọba ránà bi tẹ́ pé a lè jọjọ́ kò pọ̀ báyìí a lè wojú ẹ̀ ojojú wa imú ẹ̀ ọjọ́ mú wa àbátẹ́lẹ̀ ń tọ́n fún wa ọlọ́ni ṣé mo pè é kalẹ̀ tí mo ṣe ànábì yìí bí ẹ ṣe rí yẹtìrọ alẹ́kùnmọ̀ àyà àti náà kí ni ń kà fún yín ọ̀rọ̀ ọwọ́ àbá ní ń kà fún yín ibẹ̀rẹ̀ wọn àfáà ti wá padà wípé kí ni sẹ́tì ànábì gbé lọ́yìn òun náà ní sẹ́ wáhdà wa tawhidul qulub kí ọkàn gbogbo mùsùlùmí ó papọ̀ kébì ọmọ sí báyìí kébì ọmọ sí báyìí ṣùgbọ́n wàhálà kan ń bẹ láwùjọ gbogbo àwùjọ ní sì máa ní ta ni wàhálà náà ó ní àwọn ọ̀dọ́ ọ̀dọ́ èé ṣe ẹni téèyàn máa fẹ́ kó ṣe dáadáa kéèyàn wá dọ́gbọ́n máa parọ́ fún bọ́dọ̀ bá le bí nǹkan ṣe rí ni kéèyàn sọ fún bọ́dọ̀ bá yọ̀lẹ́ bí nǹkan ṣe ní kọ́ sọ fún nítorí pé àsìkò kan ni tọ́jẹ́ pé téèyàn bá wà ń bẹ́ẹ̀ nù sẹ̀mí bí ó sì máa sí náà inú fi wá nù rìwáyà kan pé anábì ni yá àjàbù rabbuk ọlọ́run ọba ní ìmọ̀ ń kún òun lójú ṣáàbùn ọ̀dọ́ langba lẹ́yìnsàtìláwù sọ́bùà tí ò ní sọ́bùà kí là ń pè ń sọ́bùà kí n kẹwọ́ sọ́bọ́sọ́wọ́sọ́ yìí kọ́ wá jẹ́ t-shirt kí n wá tún gbogbo bọ́tì láti bí dédòdó kí n tó wá dẹ́gbẹ̀ báyìí nígbà mọ́ máa rìn lọ ó gbé face cap gbé sẹ́gbẹ̀ẹ́ bí ó tún wá múso pátá abú títí rùn ó gbé sókòtò sí dì lẹ́gbẹ̀ẹ́ bí ó wá fa pátá òkè ó sì ní bẹ́ẹ̀tì o. ó tún wá fi akásìm sí ibi akọ́sọ̀kòtò lẹ́yìn òun wá sàn lẹ̀ bí ìgbà tó ẹran jáde. sọ́gbọ́n nìyẹn ọlọ́run wá ní ọ̀dọ́ máa ń kún òun lójú irú ọ̀dọ́ wo ọ̀dọ́ tó lo ìgbésí ayé rẹ̀ fún lọ́n téègùn ọ̀dọ́ òsínwín asọ́lọ́run máa ń tó dá sí alá kó tó falẹ̀ síkú sí yẹn àwọn afá wa ní kò a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láyé lénìí sẹ́yìn pé àwàdébà ni tí wọ́n ń pé èèyàn sójú ọ̀nà ọlọ́run ọba kí ló tẹ̀ wá ń ta akẹgbẹ́ àwọn èèyàn tibẹ̀ wọ́n dọ̀kọ̀ ẹlẹ́à àwọn èèyàn tibẹ̀ wọ́n di ẹni tí ń darúgbọ̀n sí wọ́n ń fa sòkòtò òkè àwọn èèyàn bẹ tí wọn màlúwàlá ṣe ẹ wà fọ́rọ̀mù kẹ́kẹ́ kẹ́ wá wọ́kṣọ́pù kẹ́kẹ́ máa pọ̀ mọ́sí máa sàlùwàlá àìmọ́ yóò bí wọn mọ́ jẹ́nàbà wẹ́ àìmọ́ yóò mọ̀rún kí ẹ pa kìfìrí ẹ wá fèsì mùsùlùmí ìbéèrè kan nìyẹn tó ní ìdìdáhùn ọ̀dà àwọn wà dáhùn wípé ẹgbẹ́ gangan sẹ́pọ̀rọ̀ ẹ̀sìn wa ọ̀rọ̀ ẹ̀rí ni ṣé o lè fún alẹ́rìí tí ànẹ́bì fi ní ká máa dẹ́gbẹ́ lé ó ní ẹ̀yìn náà mẹ́rin wá tẹ́ fi ń takẹgbẹ́ àwa ní má bínú sọ̀mọ̀ pé ìwò fẹ́ káwọ̀ máa ṣẹgbẹ́ àwa sì gbà láti dọ́ ọlọ́run ṣùgbọ́n wà ní ìdí ẹ̀rí ẹ̀sì wà wẹ́ tí ó bá sọ pẹ́gbẹ́ ń bẹ́ nù islamu yọ́ jáde nù islamu kò tó rẹ́rí jẹ́mọ̀ fẹ́ ká mọ́ sí mi gbọ́ o tí ìkan bá ti dàbí tàbárí gọ́mìt mínàlù ni o pòfẹ́sọ̀ ni o pé a lè máa ṣẹgbẹ́ nù islamu in tí ànàbí sì mú wá nù wàláhì ohun tó ti jáde wa jáde sẹ́rí ìwọ́n ṣe láǹfààní mọ́ sọ fún wa yes anábìtẹ́ ń wò ẹ́ èyí tó lè yẹ ló yẹ yín àìmọye nǹkan náà sì tó fi àmọ̀ àjírùn tí ó fi àwọn àǹsọ́rì ọmọ ń pa àwọn àǹsọ́rì sẹ́gbẹ̀ kan gbà mí tí ọmọ bá wọn sọ̀rọ̀ lábẹ́ ó ṣe ń pín níkọ̀ọ̀kan níkọ̀ọ̀kan nìyẹn wọn tó jábà ró oko ọ̀tọ̀ ni wọ́n bá wọn sọ kò ní báwọn eléyìí sọ ẹwọn mẹ́wàá tí wọ́n fún ìwé àjẹrà tàyé yẹn àsìrì kan ló fa àwọn yẹn tí ọ̀rẹ́ fún ìlú ṣé ẹ mọ̀ pé irú ẹni tó máa má gbójú gbóyà báwọn kí ló ṣe o ó ti jáde ọmọ ìwà àbí ọmọ ìwà kò tún sí jẹ ní ùtì mbẹ́ ó sì kó nù ẹ̀sìn ọlọ́run jẹmọ́ sáà àtẹ́lẹ̀ mi lọ àwọn bọ̀ padà ìbùlà ń bọ̀ sí kí ni ó wà bí ẹgbẹ́ àdánwò ni ó ṣùgbọ́n àdánwò náà là ń pè ń dọ̀rúrọ̀ a sì gbọ́dọ̀ mọ́ mànẹ́jì ẹ̀rí bí dọ̀rúrọ̀ ń ṣeré lọ méjì ni ìlú àkọ́kọ́ ohun tó pín méjì ìkẹ́sórí rẹ̀ jù kejì lọ òun náà ní kó jẹ́ pé ìjọba ní ń darí ẹ̀sìn àkọ́kọ́ nù ẹ̀ẹ̀kejì ní kíjọba ọmọ ìṣẹ́sìn ṣùgbọ́n kí ni ìpín àkọ́kọ́ tíjọba ń darí ẹ̀sìn méjìlá náà pín sí ìyí máa kọ́ máa fi ṣẹ̀rí àdarí rẹ̀ ẹ̀pẹ́ àti ọ̀nba ń bẹ́ lu ń kú oríire wọ́n sì kú sinmi tí wọ́n èlò ayé pàdé ọlọ́run balẹ̀ tí ó yọnu sí yọ ìpín kejì ìjọba ọ̀dàsẹ́sìn wọ́n sọ ẹ̀sìn díẹ̀díẹ̀ tọ́pa ọmọ 15 ọjọ́ tí ó kún ọmọ mbóde láti máa kún àbíyàn sí jẹ ìrún bisikíìtì bí wọ́n sì máa sì ìrajẹ́ inú ọkọ̀ pẹ̀dì ẹ̀hùn ọkọ̀ pa ní ẹ̀dì ẹ̀sẹ́ ah, ẹnìkan wá dé tọ́kìlò òun sí ọwá mọ́kanú àmẹ́dì ẹ̀hùn ọlọ sọ́sà ní akíní o tọ́kì tí ẹ̀ ìkan sí pẹ́pẹ́yẹ ó tún mú ìyẹ ọmọ ẹ̀rí wípé kèésì tí wọ́n bá jìyẹ di ẹ padà látọ̀run pé dákùn torí ọlọ́run sí báyìí ẹ̀sẹ̀ rí lẹ́yìn rẹ̀ pẹ̀lú àmì sọ ti ọlọ́run ẹkùn ni ó bù sí ọkọ̀lọ̀ yẹ mọ̀ràn ohun ọmọ ni ó wà lọ́wọ́ rẹ̀ ilé ọmọ rẹ̀ dìbí pẹ́pẹ́yẹ kí n lélẹ́ ìtò wá dáàrin àwọn ẹran tó fi jẹ́ pé ọyẹ kọ́ máa kọ́ ni mẹ́ẹ̀mẹ́ ní ndó ṣẹpẹ́ ti rí àṣìlù báhùn àhán ibi tíjọba bá ti wá dáṣẹ́ sí bí ayé ẹ̀sìn ó ṣe rí nìyẹn àwọn kan wá dìde nírú àwùjọ tó rí báhùn wọ́n wá dìde pé ah ẹ̀sìn ó ní ìdí ìdarí Imam Ibn Taymiyyah rahimahullah ta'ala wọ́n náà lọ́dọ̀ àwọn àfáàgbà wọ́n ní kílù kọ́ wà fún 60 years wọ́n wá ní olórí mùsùlùmí ni ṣùgbọ́n alábòsí ni ìkà ẹ̀dá ni ó lóore fún ẹjọ́ òru kan lọ tí wọ́n lò lórí torí àbúrú tó lè ṣẹlẹ̀ lóru kan ó lè ju tí ó ṣẹlẹ̀ ní 60 years lọ aṣíwájú pé wọ́n máa kọ́ dá ẹ̀sìn ọ̀dà níbo láwọn bọ̀ ìyẹn ò dúró lójijì àwọn kan wá dìde pé ah ẹjẹ́ àrísọ́rọ̀ ẹ̀sìn islam ọgbọ̀rọ̀ mọ́ báyìí àwọn kan ti ń fi súfí káwọn èèyàn kí bídí ààrẹ kiri àwọn àkọ́bọ̀ ṣe súfí ara wọn ní ọba dìde ní ọba mú Qur'an hadith wọ́n wá ń pa òyàn síbẹ̀ ẹyí obì ẹjẹ́ lè ní àìhá fọ́kọ ẹni àti ọlọ́run lè ha ọlọ́run là ń sẹ́ à fún ńlọpa yín láṣẹ ẹ̀yìn ọkọ̀ ẹ̀dá rògbọ̀n sí bá nàbí ṣe wí nìyẹn mọ́ṣùkú sọ̀rọ̀ wọlé pẹ́yẹ̀kan àwọn èèyàn bá ń sẹ́rí padà ní kọ̀ọ̀kan ìlú táwọn èèyàn bá ti ṣe báwọn ẹ pa àwọn tí wọ́n dá nǹkan yẹn lẹ̀ wọ́n kú oríire kì í ṣẹgbẹ́ làwọn kan bá tún lọ kéwù ní Cairo wọ́n kan lọ kéwù ní sọ̀rọ̀díyà gbogbo orun tí wọ́n máa rùbọ̀ nù kéwù kọ́dà kí wọ́n mọ kéwù times one million tó dá nǹkan yẹn lẹ̀ wọ́n ò gbọ́dọ̀ tún lọ kó ìyànjọ mọ́ ìntàn náà mọ̀ wá sínú kama arsalna fikum rasulan minkum yatlu alaykum ayatina wa yuzakkikum ويعلمكم ما لم تكونوا تعلمون wọ́n wà máa jọ ìrà wọn ẹn tí wọ́n bá ń bẹ̀ tí mò tó táwọn eléyìí ebí jókòó àwọn àfáà ni àwọn àgbà nǹkan wọ́n máa fomi jomi tó rọrọ̀ láàrin wọn wọ́n máa fi wá kọ́dá àwọn èèyàn tí ìjọba dánù tó sì jẹ́ ìjọba ni ìpìlẹ̀nu tí wọ́n bá wá sọ ọ́ kan pẹ̀lú bílù wọn ṣe rí àwọn sùfíà wọ́n láwọn ní tijanism tijaniyasm àwọn kan ní àwọn ní sufism ara ah, sufism ló kọ ogun ẹ̀ lódìdí àwọn kan ní ró ṣàdìlíyà eh, eh, làwọn àwọn kan ní kìríkà làwọn wọ́n kàrí gbọ́n sọ ti àwọn wá ní à ah, àwa o tàdọ́mùnú lè mùsùlùmí ní wa àpapọ̀ mùsùlùmí tí wọ́n fi ọwọ́ kú ọwọ́ tí wọ́n sì láwọn àwa o tààwùnù lè mùsùlùmí ní wa ìfọwọ́sowọ́pọ̀ gbogbo mùsùlùmí no gbogbo wa ń tiwa o wàhádàtù lè mùsùlùmí o ní sẹ́tàǹsì ìsìlágbé lọ́wọ́ gbogbo ń bọ́ wá fẹ́ máa ṣe nǹkan mí tọ́tọ̀ tàbí mú wa ẹ ní rí láàrin wa ẹ ń bọ́ wá fẹ́ máa ṣe tàbí nàbí mú wa ẹ mọ̀ rí láàrin wa wọn ò sì ní pé méjì àsíá ò sì ní di méjì kò ní di mẹ́ta jẹ̀mọ́ra àwárí ọ̀lọ́dọ̀ tí a ń àwọn kan kọ̀kọ́ wà kí ni ìlú dáadáa lílé yìí káwọn sí báyìí wọ́n bẹ̀rẹ̀ sí sí níjọ́ náà lọ́mù tí wọn bá fọwọ́ bo òdodo kẹ́kẹ́ kò sí ẹni tí ó fẹ́ dá mi lẹ̀ tí ipá ò ní ẹ̀kùn nígbàtà afẹ́mọ̀ pàwọn èèyàn yìí ṣùgbọ́n lọ́mọ wọn mi lọ bá jẹ́ pé wọn ọ̀dọ́ ọgbọ̀n kankan wà lẹ́lòmí òtún ní ìyá jẹ̀mọ́ra àyè dá àyè òtọ́ lónìí o nígbà o di pé mss ya kó ní súnà ní adátí ẹ̀msílẹ̀ ásìlù rẹ̀ nù wọn náà ní tiẹ̀ náà o tó di pé ẹ̀sá ìyàrí pé ẹ̀mọ̀ lù náà ni àwọn yóò wá dóńdó pé àwọn tó ní bíi sálàfì nígbà pé ah, irú ìmánu wọlé lóyìí kẹ àyàrá sọ pé lóòdà ẹ̀sá ìyàrí ẹ̀yàrí ẹ̀yàrí wá dàbí ẹni pé àwọn fira wọn síbi high class sí àwọn tí ó tẹ́ ẹ̀bà tí a gbàgbà náà àwọn náà sì ya jẹ̀mọ́ra gbogbo tí wọ́n ti dálẹ̀ ń pilẹ̀ tí ọba kò lórí mọ́ ní ajú ànábì sọ̀rọ̀ sálàm wà láì nǹkan mi ò ní gbérí mọ́ nítorí tí nǹkan mi fi ń gbérí ó ní pọ́lọ̀ ò ní yọ́rọ́ látòkè sámà kí wọ́n máa ṣe nǹkan akẹ́tí èsè tí ànábì mú wa kó sì wà jẹ́ pé wọ́n máa fi gba gbogbo ayé láà máa ṣe tàbí àmúrò òdodo ọjà ni ẹnìkan wá dé lónìí ọwá ni àà wà láàrín tẹ́ ti pọ̀jù kọ̀ wá ti ẹ̀rí àwọn kèfèrí fèsì mọ̀ àwọn èèyàn ọmọrún kí o wọn ọmọ kìnnìkan sí o dákọ̀ tí ń bá fèsì àwọn tí ó máa kírun mo fèsì àwọn tí ó máa sàlùwàlá síwọ̀ iná kọ́ máa bàjẹ́ ta ni ó bàjẹ́ ó ní ọ̀rọ̀ ẹ̀sìn a máa wù àfẹ́ ilé ìkẹ́ sọ́rọ̀ ọ̀rọ̀ àrẹ bẹ̀rẹ̀ ilé Afghanistan ní ìsìn ọlọ́lọ́mọ ìjẹ́ ti para ilé ọ̀rọ̀ ti pa Palestine a gbóbi omi àṣàrò àrẹ lójú kan náà ẹ̀sì ti kó báyìí àwọn sì bẹ́ẹ̀ ti kọ́tọ̀ àkàndó ní inú gbó ń fò orí omi àwọn sì rí inú náà kọjá ọba kan gbómi kalẹ̀ sẹ́sìn nìyẹn jókè kẹ́ bẹ́ẹ̀ sì ni gbogbo tí ànábì mú wá odidi ni odidi kan ni sallallahu alaihi wasallam kìí ṣe pé eléyìí ó bu yóò ẹ́ẹ̀rí téèyàn bá ti kúrò nígbà níwájú nǹkan kan ni ó gbèrú jù akẹ́kọ̀ọ́ lómi níwájú wọ́n dá jihadi nìkan mú bí ẹni pé kò sí nǹkan mìíràn ẹ̀sẹ̀ mẹ́jọ jihadi lọ wọ́n máa hama rẹ̀ hama rẹ̀ hama rẹ̀ yóò máa dún létí ìwọ́tọ̀ ọ̀bá ti ṣe tí ẹ ń ṣe mẹ́ pé ṣé mi ó sì wà ní jẹ̀nà báyìí àwọn kan àwọn kan wọ́n gbé jáde lọ fìlíàtọ̀ náà lẹ́ ṣé yàwó ọlọ́mọ bí ó ṣe ṣe sọ́mọ ọmọ bí ó ṣe ṣe ọmọ tó má dà lẹ́gbẹ́ jùbílẹ̀ ọmọ kọmọ bá lò wọ́n máa máa rẹ̀ títí títí tí ó fi máa sọ fi wípé wà láì tí ẹ lè sọ ọ̀tà ni ẹ ń sọ wọ́n ń sọ jù mí ìlọ tó bá kó àwọn nìkan ẹjọ́ dáilójú emperors ẹ bá tó ti ṣe nǹkan mí ìtọ́jọ́ ìjà ṣe kó lè wà lìjẹ́ náà kí ló pè mí nìsín káfíìr ẹnìkan sọ bẹ́ẹ̀ létí mi rí mo wá kó fún tara káfíìr yìí ti ń pè

àwa ni kò sí ẹgbẹ́ nínú islam wàláì kò sẹ̀gbẹ́ nínú islam wàláì kò sẹ̀gbẹ́ bí ẹsẹ̀ akáwọn èèyàn jọun ṣe báwọn èèyàn hàn àwọn tó dìde nígbà tó di wípé wọ́n pàyẹ di ẹ̀sìn olóríire ni oríire wọn wà máa lọ dọ́dọ̀ ọlọ́run lókùngbà tí wọ́n bá lù tí wọn ò sì ní nǹkan míì tí wọ́n tún fẹ́ lọ́dọ̀ àwọn èèyàn tí wọ́n ń pè ìbéèrè wá dé náà kan bá tó yadé padà wọ́n náà sàlàfíà ẹ kọ́kọ́ mú lọ́wọ́ kí wọ́n sọ pé láàjàmá tá a ti sọ sọ sọ síwájú wàláhì wàláhì sùrùdíyà mọ̀ wà tí mo fi gbọ́ pé wọ́n ń pe àwọn búrásì oau láàjàmá wàláhì sí nàìjíríà aksam tu yẹmí náà bìlá àwọn kan wá yadé ah múnájú ànábì kọ́ yìí ah ó sì á lè dípẹ́ tí ọba ti wà pẹ̀lú yín bí arákùnkí làwọn ń ṣe ń bi táwa wà lọ́hùn àwọn kan wà ní mẹ́sàn àwọn kan wà sásọ̀ àwọn kan wà jápàlàpà wọ́n wà ní ẹ̀jẹ̀ abámúyẹ̀ sọ̀rọ̀ kí ni tí ń bí inú gan wọ́n ni tí ń bí àwọn olùgbé ẹ bá mọ̀ pé òun fẹ́ ṣe tọ́lọ́ǹtà nẹ́bì kó nù ọ̀lọ́ méèyàn tuntun afresh àwọn eléyìí àwọn lásán ọdọ̀kọ lẹ́à àwọn eléyìí àwọn lásán ọdẹ lẹ́à kí but kíkú tẹ ẹkún ọjọ́ yìí kí lẹ fẹ́ lù àfún gan ẹ̀ kí wọ́n sáwà pẹ̀lú abáwọn ọ̀dà ṣé wọ́n mọ̀ pé wà pọ̀ wọ́n níbi ìbò ẹ̀sẹ̀wò nígbàtí kan ń bá òyìn sọ̀rọ̀ lọ́mbẹ̀hùn tẹ́ ní wọ́n mọ̀ lọ ọbẹ̀ tó bá jẹ́ ẹ̀márùn lójúmọ́ ilẹ̀ fi ń ṣe wàhálà pẹ́ ṣe wáàsì fún un tẹ́nì kan tó ṣe wáàsì bí ẹ̀mejì tí wọ́n lọ gbọ́ ẹnì kan tó ṣe wáàsì bí ẹ̀kan wọ́n tún lọ gbọ́ ọrùn yín ń fúyẹ́ sí ni àbí wàhálà yín ní ìta ń sọkọ́ yà ó ti di nǹkan mí gbà náà Allah subhanahu wa ta'ala ẹdúpẹ́ pé mo rán nẹ́bì sí sáà lè dúpẹ́ rẹ̀ tán àwọ̀túnwá sẹ́mà ànábì náà ní tí a bá dọ̀rọ̀ lẹ́mì kan kọ́ máa sí ẹyẹ bí yàtọ̀ fún wọ́n sí tó ọ̀kan náà àgbàlagbà tẹ̀blígù kan ọwá ń bá wọn yàn sọ̀rọ̀ afá kan wá ń bẹ tí ma ń bá wọn sọ̀rọ̀ ní ọ̀dà ẹ̀rí wò lẹ́ni lórí ẹ̀ tá àfà bàtà sọ̀rọ̀ ẹ̀rí àfáwọ́sá bàbá wọn dàlẹ́ ọwọ́ àdíyọ́ kan bàbá wọn àgbà àfáwọn èpè àfẹ́ <laughs> ẹ̀lẹ́rí èmi lẹ̀yọ́ rábà takò wájú àwọn èèyàn ara lè Buhari ọ̀ọ́bí àdàbí inú òkú máa kọkọ̀ máa ká ẹ̀dàkùn èyí tó wá fẹ́ káwọn èèyàn ò dì sétorí ọlá àti ànábì ni àbí fún nǹkan mìíràn yóò wà gbọ́ pé mùsùlùmí ka àdánwò dé bá yà ní ṣe ń bẹnu wa wọ́n ní òsìnú wa wọ́n àmà jubileeti hasbunallahu wa ni'mal wakil ẹsẹ̀ wo lè mi sẹ́yìn tí mo fi tọ́sí kẹrẹ lẹ́ẹ̀pà mi kí nẹ́sì tí mo sì àwọn òsì ní gbà kí ni túnmọ̀ páà ní gbà tọ́ ọ bá ń sẹ́sìn mi nítorí ọmọ ọdún lakum dinukum waliya din kọ̀ọ̀ká súnmọ́ tó bá ti pè ní ìsìláàmù ọkàn lẹ́yẹ àdàbí òsinmi in tó sì in tí ò jí òsinmi ọlọ́njẹ́ mi ọmọ in wà dáalé in dáalé o torí bí kí n lórí bú tèmi wà in sì tọrọ orí náà subhanahu wa ta'ala ẹdúpẹ́ kú nẹ́bì sí anẹ́bì wo tí è fọwọ́ ododo òdodo kọlọmọjọ́rọ̀ rẹ̀ dárò ọ wá ń plé wáàsì kan ó jẹ́ wáàsì kan tó jẹ́ pé mi mo sọ̀rọ̀ mẹ́ ẹnìkan wọn bẹ tí wọ́n máa ń bára jà bára lù súnà náà ni àà ẹ̀yìn náà ti dá bí ẹyá ó ní ohun ọ̀dá bí ẹyá o torí amúbí ẹyá ọmọlẹ́yìn ànábì ni bí mi náà sì jọ ọmọlẹ́yìn ànábì kọ̀lẹ́gbẹ́kùn níjọ o mo ń gbọ́ wáàsì kò sí wá sí sí lè gbọ́ tí n bá ti rí pé wọ́n mẹ́rin wá ń bẹ̀ ah, ẹ sá máa gbé tí ó kò bá inú ẹbí ó lè lẹ́yìn wá ṣé ẹ̀ tí ìpapọ̀ ní wọ́n mọ̀kùnlẹ̀ kọ́mọbìnrin ọmọkùnlẹ̀ kọ́mọkùnlẹ̀ ẹ̀ gbọ́ nínú wá sí rẹ̀ ó lò ní tí wọ́n bá ti mẹ́rin wá lórí rẹ̀ sí bọ́rọ̀ ọlọ́gbà rẹ̀ bí báyìí ọ̀dà ah, hmm, ara yín lọ́wà ó lò wá ní kòkòrò tó ẹ pé ẹ fẹ́ bá sọ bí di ọ́fíìsì bí wọ́n ti mọ̀dọ́rọ̀ àwọn àfáà lẹ̀ eh, àfáà ní ẹlọ lé kéwú ẹwà ara sọ́mbìn ẹbá sì ti rásọ́tọ̀ ẹ̀kọ́ rí ọ̀nà tẹ́ bá sì mọ̀ pé nǹkan mí ń bẹ tí mo tó lè sàǹfààní tẹ́yìn náà ní lọ́nu wá sí ẹ fún mi ṣùgbọ́n mi ọmọ bẹ lọ́n gẹ́gẹ́ kíla gbé kíla jù ṣùgbọ́n asùn tó gbọ́dọ̀ alásùwà tààlà jàmáà àwọn kan wá dìde wọ́n ní hmm, ṣe ẹ̀mọ̀ pé ìgbà kan ti lọ rí tó jẹ́ pé gbogbo àwọn èèyàn ilẹ̀ Yorùbá ẹni tí wọ́n mọ̀ lálùsúná wà jàmáà ó ní àwọn bàbá tí wọ́n dìde ń bàdàn gbà kan tí wọ́n ń sọ wípé ẹsẹ̀ ha o ẹ̀dẹ́ arùgbà sí o ẹ̀mọ́ sùn lórí fóòmù o ẹ̀mọ́ lò tẹlifíṣàn o ó tún ṣe sáà alùsùn àti ẹ̀yìn jìbìrì ló tún rí tẹ̀blígù ah, àwọn yóò mọ̀ rí ẹlòmí ọmọ ṣogún búrá kọ́lọ́jọ́ mọ̀ mí ó dàbá yìí jẹ́ mi ló bá láàrín abẹ́ẹ̀rẹ́ sọ́rọ̀ àwọn èèyàn yìí lérúkú mọ̀ bóyí yóò sì rìn kí lójú ọ̀nà ọlọ́run tó jẹ́ pé ń tọ́lọ́rán àwọn òṣèlú wọláyé ìjọ ọ̀rọ̀ wọ́n ní ẹ̀sẹ̀ èkì àwọn kan ìgbà kan tún nù ìgbà kan náà tó rí pé ah, àwọn alágbájá ni ó alùsùn làwọn eléyìí ó ọ̀nà tààwọnú tàdọ́mù tmc kìnnìkan alùsùn náà ni ó díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ làwọn èèyàn wá wọ́n pé ah in tí ń pè ní dáwà sàlàfíyà ó ní gbogbo tí wọ́n bá lè máa ṣe ẹ̀sìn tí ń fi tìsọ̀dọ̀ ànábì àtọ̀dọ̀ àwọn tó kọ́ àwọn e tánàbì kọ́ tí lọ́dọ̀ wáyé ẹ wá wo bí ilẹ̀ Yorùbá ṣe ń forí jágbó bọ̀ forí jágbó bọ̀ wọ́n tó wá kan òdodo kí wá ní ó ṣe ilé màjù àwọn kan tó ti wá kójọ ní ìsìn wọ́n ní jẹ́ pé ń dáwà sàràfíyà wọn ẹ̀ẹ́rì pọ̀ náà tó ṣubú ẹwà ìmọ̀kan náà ibi tí à ń wẹ̀dọ̀ lọ adébẹ̀ kí ni a ń pè ní dáwà ìpèpè àsàlàfíyà báwọn tó lọ ṣáájú wa ṣe ṣe gẹ́lẹ́ tẹ́nàbì ni ẹni tí wọ́n ń pè ní alùsùn àjàmáà ẹ̀rù wọ́n bà wọ́n kẹ́ pé hàn ṣé ẹni gbogbo ní ẹ̀sọ́ ẹ̀kọ́ yíyá mọ́ ṣé ẹ̀mọ̀ pé wọ́n máa sọ pé tí ọ̀bà ti lẹ́gbẹ́ láyé ká lẹ́gbẹ́ lọ́rùn ọlẹ́gbẹ́ láyé jàmáà mi ta jàmáà mi ó náà ni àwọn sálàfù sọ́ọ́lì kódà tọ́mẹ́ni tó kú lánàá tó ti kú sáájú mi ní ìsìn ó di sálàfù mi tó sì kú lórí ọlọ́run bí àdàbí wí báyìí àwọn wá ń dẹni ẹ̀ pọ̀ pẹ̀lú náà ti jẹta ìjẹrin tẹ́ ẹ lórí àwọn alùpùpù fàgọ́là tẹ́ ẹ dérí àwọn sàbẹ́ tẹ́ ẹ wá lórí àmírù gbogbo wa ta o ànábì tí n bá wá jẹ́mi nìkan lu wa tí mò ń ṣe bá nàbí ṣe ń ṣe sí ẹgbẹ́ ìlú wa ní àdàmì pọ̀ mọ́ ni àbáwọn tí wọ́n ti lọ ni wọ́n jọ ìmímọ́ sẹ́lẹ̀fù ni lọ́pàá tó fi jẹ́ pé gbogbo ẹ̀ ń bá ń ṣe kọ́lọ́kọ́lọ́ rọ̀ sólù kí ó mà ní kọ̀dá wa kọ́lá wọn mọ́rí lónìí kan wọ́n ní ẹ̀gbọ́n tí ń gbé kiri orí lájàmọ́ tá a lọ́bọ̀ ọ̀sọ́ bá láẹgbẹ́ láwà wí lákínà wí o láẹgbẹ́ lára ń tọ́ wá jẹ́ kí ó tún rùn ní ọ̀rọ̀ yìí tí ànábì fi wá ti e lọ kò sígbà tí ń sọ̀rọ̀ jàmáà nínú ẹ̀sìn wa yìí tánà bí wọn plural kò mú wárí mọ́nà àtàkùn muhammadu jama'un wáyé aljama'a tanya man kánà aláma àná àlẹ́ ìwà sáàbì gbogbo ẹni tí bá ti ń bẹ̀rẹ̀ orí wa àti àwọn sọ̀hábà mi jama'a nìyẹn nítorí pé àwa ni ó ń dà pọ̀ mà kèsè ìtọ́sẹ̀ se lẹ́m̀bí ti ń pè ní jama'a káríkásá lọ́fẹ́ pàmílì yìí àwa ń pariwo pariwo pariwo rí pé ìsìláàmù tá ń ṣe yìí ó mọ̀ símpú gan annabi yatlu alaykum ayatina kùránì fi ń bọ́ wa ní gbogbo gbà ọ̀rọ̀lọ́wà ní ìsọ fún wa arásọ̀wà ní tọ́bọ̀ wá rí bẹ̀ fàdùkúrú ni àdùkúrúkùn dhikran bi dhikrin ẹwà máa rántí ìbẹ̀rẹ̀ ọlọ́run ọba ṣé in tí ń fi sànàbí yẹn lẹ́sàn ó ní kí n dasẹ́ ẹ̀rù ẹwù búrò ń ṣe ń tu ayé àbọ̀ sẹ́sàn tèmi nù ń gbà mọ́mọ́ kẹ́wù tán jẹ̀mọ́ra tọ́bọ̀ wá jẹ́ pé àìsẹ́gbẹ́ ló fi ń bá mi sọ̀tà tí ń bá wá sẹ́gbẹ́ gan ó èé tì fi jù bá ń lọ fàkùrú ni ẹ máa rántí mi kí wàá là ń pè ní àdíkìrù ó pín méjì anídùkúrù anídìkìrù tí wọ́n bá ti wọ́ ní kẹsìrọ̀ díkìrù kéèyàn máa rántí ọlọ́run lórí ahọ́n nìyẹn tí wọ́n bá ti wọ́n tó mà kéèyàn máa rántí ọlọ́run ẹ̀mí èwo ló jura wọn lọ dúkúrù lọ́sàgbà díkìrù àbí díkìrù lọ́sàgbà dúkúrù dúkúrù làgbà kí ló wà ń pè ní díkìrọ̀ ó ìrántí tí ò ló ń kà má wàdákìrì fáyínà zikirọ́ tó lọ́wọ́ fẹ́ kánà bí ọ̀dá lé nígbà kọ́kọ́ zikiru wa pé méjì zikiru bil lisan wa zikiru bil qalb kéèyàn ọmọ rántí ọlọ́run pẹ̀lú ọkàn èèyàn ọ̀gá pọ̀ kéèyàn ọmọ rántí ọlọ́run pẹ̀lú ahọ́n rẹ̀ ṣùgbọ́n dàrọ̀játù zikiri mẹ́ta ni a ní àzikiru àzọ́hìr kéèyàn ọmọ rántí ọlọ́run ọba kí a yóò sì máa mọ̀ ní rántí ọlọ́run ọba òǹpín mẹ́ta àtànáwà alàlọ́ wà dùá kéèyàn máa yìn lọ́n kéèyàn máa sàdúà tàbí kéèyàn máa sọ ìdárọ̀ ọlọ́run pẹ̀lú èèyàn wípé à ṣé mi ìní ìbẹ̀rù ọlọ́run wà pẹ̀lú mi kọ́sápọ̀nù téèyàn máa sọ báwọn ń sọ wíwọ ọlọ́run pẹ̀lú ẹ̀nu díkìrù ẹlẹ́ẹ̀kejì ó ní àdíkìrù alkọ̀fí kéèyàn máa rántí ọlọ́run ọba káwọn ẹlẹ́ẹ̀kẹta àwọn àfáà ní lọ́gà àdíkìrù alhakikiyu òní kọ́lọ̀ wọn máa rántí ẹ̀dá rẹ̀ kọ̀gbà bẹ̀rẹ̀ kẹtẹ́lẹ̀ o ṣùgbọ́n kí ìtumọ̀ kọ́ máa rántí ẹ̀dá rẹ̀ ànábìlọ̀ wá kílà rẹ̀ fún wa bó o lè yẹn ṣe wá dẹn tí ó ní spéèsì nínú ọkàn ọlọ́run iṣẹ́ ta wá ní ìdìgan nu téèyàn bá ti wá láàyè nú ọkàn ọlọ́run àwọn mọ̀lẹ́kẹ́ ò lè fádùn tọ̀ mọ́ kílẹ̀ rí wa hansan sọ wípé ọlọ́run ní àná ìndà dọ́ni abúdé wa ana ma'ahu ìdá zakaroni má dààmú kankan ilé ayé má lọ kébẹ́ ní kankan àná ìdàkọ́ ní abudu ibi bẹ́rù mi bá ṣe rò pé mi ọlọ́run rí so ní ìsìsà yí ẹ̀ fún pẹ̀lú ògùn ọlọ́run tí ní èkán tí ń kà ní ẹ̀kọ́ ah ìní ní kárí wà sọ bẹ́ẹ̀ fọlọ́n kó sì rà lọ lórí ẹ̀ èèyàn lè sọ pé ṣé ìsìn ní kárí wà báyìí kọ́ mọ̀wé jù bẹ́ẹ̀ lọ ó sì lè sàárè nígbà àsìkò bá tó máa ro dáadáa ah wàláhì ah báyìí ní kò sóbì rẹ mọ́láyé o ah ní tèmi o ah ọlọ́run àyàn mùsíbò obìnrin fún mi obìnrin ní oṣù bẹ̀mí ah ibikúbi láyé ń bí jọ́nú ọmọ náà lẹ́yìn tèmi o ọmọ tèmi wọ́n rí ọba ní wọ́n máa rẹ̀ rẹ̀ ah, kọ̀sọ́rẹ̀ rẹ̀ mọ́láyé ah mm ní tèmi o ẹn tí ó tàti pé wájú ọlọ́run yóò bá wọn àdànù báyìí ní ìbò alówó orí àwọn àtúmọ́lá ní tèmi o àlàálì ọlọ́run ìní ọmọ àti sẹ́mi àná ìdá tó ní abúdíbí wà á nà máa wí ìdàdàkarọ ni mo sì wà pẹ̀lú ẹrú mi tí bá ti rántí èmi ọ̀rọ̀ ọba fa ìdàkarọ ni fi nafsihi àlàdékèrè tí bá wọn rántí èmi ọ̀rọ̀ ọba bí dúkúrì nínú ìsàlẹ̀ ọkàn rẹ̀ tẹ́nì kẹ́kọ̀ọ́ ọba máa dhakartuhu hufi nafsi èmi náà máa wá rántí ẹnu ẹ̀mí mi wà ní dhakarni fi mala'in tí bá rántí mi láàrin àwọn èèyàn tí a bọ̀ kí ni túmọ̀ rẹ̀ ọ̀yàn náà fìlà gbogbo àwọn ah, ọmọ ìyá kan ní yàn náà fìlà yìí ah, ọmọ ìyá kan ní foríbalẹ̀ fọlọ́mọ báyìí dhakartu fi mala'in khayri minhu èmi náà wà pọ̀ mọ̀lẹ́ká kalẹ̀ wípé ẹwà wo lágbájá àwọn àfa wa ní ibi tá à ń lọ́ládé yìí téèyàn bá ń gbé ní àfi ní pé ẹ ń bá fẹ́ dọ̀rí ọlọ́run yóò ní ìbáàdà kan tí ó mọ̀ dún ní ma nínú tí ànábì pìlẹ̀ sí fún wa tẹ́nìkan ò sì ní bá ma. tẹ́nìkan ò ní bá ma ṣe ẹ̀sìn wo tí bàdá wa dà lé ní bọ́gbà àwẹ̀ báyìí orin àwẹ̀ ni wọ́n máa kọ́ tilé èso. <laughs> wọn ò pèsè oúnjẹ o ìbá sí ìjọ pọ̀mọ́ oúnjẹ jẹ wà láì gbọ́gbà wẹ́mẹ́dè lọ́fà o ọ̀lẹ́ pọ̀mọ́ wù mí wọ̀tí ah kiri táìmù wù náà ah kiri tàti ká àmà tí ẹ ti kà ah, sí e. ah <laughs> àwẹ́ mọ́ni ní èlé ní sí ẹ bí a ti sínú tọ́tàwọ̀ èèyàn ọmọ gan pé ah ìbáwọ́ bá ń ṣọ́pù lẹ́gbẹ̀ẹ́ wò sí ẹ̀rí gbà tí àwẹ̀ yẹn kí mi mọ́kàn sùn báyìí ẹ̀yìn àṣírí mo tó jí wọn ò bí o ẹ ń bá ní ìbáàdà báwọn ọlọ́run lèmi náà wà á máa rántí nínú ẹ̀mí mi tá àmàlẹ́kẹ́ orí nàrí ti mẹ́mẹ́ ẹ wá dàkún ẹ ń tọ́nà ọba rántí nínú ẹ̀mí rẹ̀ ṣé àmàlẹ́kẹ́ àti ẹ̀ ń kọ́ sí ẹ̀rẹ́ lẹ̀ wọ́n mọ orúkọ tọ́lọ̀ ń kọ́ fẹ́lẹ́ yùn téèyàn bẹ́ẹ̀ ti ní space ìlú ẹ̀mí ọlọ́run mọ̀lẹ́kẹ́ ò lè válù rẹ̀ mọ́ ṣùgbọ́n tí bá rántí mi táwọn èèyàn sì ń rí pé rántí mi èmi náà wà á pa màlẹ́kà kalẹ̀ torí pé ìrántí mi ìpè ló ń sáré mi o ṣùgbọ́n tí fi ń bá mi lò ọjẹ́ lomi ọ̀ma èmi náà wà jẹ́ lomi ọ̀ma kí n tó máa ròyìn ẹ̀. wàyí ìdàkàrọ̀ ní fi ìmọ̀lá ẹ̀yìn tí bá rántí mi láàrin àwọn èèyàn kan tí a súnmọ́ náà èmi náà àdàkàtù fi ìmọ̀lá ẹ̀yìn èmi náà mọ̀lẹ́tì láàrin àwọn èèyàn kan tọ́jẹ́ pé ìtú àṣírí ìbàdàn náà fáwọn ará sámà pé ẹ wo lágbájá o náà fúlàní ń ṣe yìí o èmi ò sì tú láṣìírí sẹ̀mọ̀ páwọn èèyàn rẹ̀ náà ń wò ìtúrásì sẹ̀mọ̀ páwọn èèyàn náà ni a sọ eléyìí pé kámọ̀ èèyàn náà fìlà mọ́sálásí o a sọ eléyìí wípé kámọ̀ ṣe ìbàdà lójú àwọn èèyàn o ṣùgbọ́n èyí tó bá ti jẹ́ tójú àwọn èèyàn ẹ̀gbọ́n tí a sàn ní ìrún tó dáa jù lẹ́yìn maktuba tẹ́lẹ̀ kọ̀ọ̀kan yìí kọ́ láìkì oníntẹ́ bá ń kínú yàrá yìí àbọ̀ zikiru Allah subhanahu wa ta'ala ó fi agbára tọ́pọ̀ sí àkọ́kọ́ tí yàn bá máa ń rántí ọlọ́run bá pọ̀ kò ní di tọ́ ìlọ́wọ́ ṣàìtọ́nù àìrántí Ọlọ́run ọba ìmọ̀ mẹ́dà fúyẹ́ ni babun baz rahimahullahu ta'ala ká lè mọ se ó ń kálukú ṣe ń lo tiẹ̀ sẹ́yìn pé ayé tẹ́mi mọ̀ ló lọ yìí <laughs> tí iná ẹ̀lẹ̀ ló lọ yìí wọ́n èé fọ́tọ́kọ́pì rẹ̀ ẹnìké ló tẹ́nìkan ẹgbẹ̀lọ́n sàánúwà mọ́jà àfọ́jọ́ ọlọ́jọ́ lọ tọ́ bá wá àfọ́jọ́ ọlọ́jọ́ lọ ta ní ọ̀pọ̀ olótiẹ̀ baburu baasi ajọlùgbà náà ni àbá àjọlùgbà wọ́n kú 1990 kí ni o 99 bàbá Albani kọ́ 19 kí ni ẹkú 99 bàbá ọ̀sẹ̀ mi nǹkan àjúkọ́ o babunu bas wọ́n wà ní halkọ̀ tó ń kọwọ̀ ẹ̀lẹ́kọ̀ fúnjásítẹ́ ẹnìkan wá ń bèèrè ìbílẹ̀ lọ́wọ́ bàbá ó sì súnmọ́ wọn ìsà ń sọ̀rọ̀ ó ti fẹ́ ẹ̀sọ́tẹ̀ márùn ìsà ń bàbá sáà náà wọn ò gbọ́ ẹni tí ń bẹ̀lẹ́gbẹ̀ wọn jọ náà lọ́hùn ó ti tèmi tí fi ń sọ ọ̀rọ̀ masjid khaif ní mina ó ní wa mú shima tẹ̀mọ́ndà àbúrí wọn wọ́n wá mú etí rẹ̀ báyìí ó wọ́n wá mú lọ sọ́nà ẹ̀lò wọ́n fi mú ahọ́n wọn mọ́lẹ̀ torí gbogbo gbà ahọ́n yẹn máa ń rántí ọlọ́run wọ́n wá ń tẹ̀lé e lọ tí ó bá jẹ́ pé wọ́n ń bá èèyàn sọ̀rọ̀ lọ wọ́n ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ lọ wọ́n ń tìlà wá lọ fíkìrù gbogbo gbà atọ́ka àtahán ní ṣiṣẹ́ papọ̀ ó ní òdì wọ́n gbọ́n tẹ́ni sọ nígbà wá fi ṣìmọ́gù mú ahọ́n mọ́lẹ̀ ní àtó tẹ́ni ẹ̀wí ṣé bẹ́ẹ̀ mi àtẹ́yìn sí rántí rẹ̀ nù Darda hadithun hariyun bihi an yukta bima idhab hadith tó yẹ pé ọ ba ẹ̀ tá a bá fẹ́ kọ́ ká fi góòdì kọ́ ó fomi góòdì kọ́ báyìí amsasa sọ wípé ala adullukum la afdal a'malikum ṣé kí n júwe yín sí ń tọ́ dáa jù nù sẹ́tẹ́ màá sí wa azkakum min amalikikum tó jẹ́ pé tẹ́ ẹ bá ti níṣẹ́ yẹn lọ gbogbo tí bá wọ́dọ̀ ọlọ́run nínú iṣẹ́ yín wàláhì kò lè rú nú wà árùfà fi ìdàrọ̀jà àtìkùn iṣẹ́ yìí tí a bá fẹ́ mọ̀ válù yìí lọ́dọ̀ ọlọ́run àà òkè lẹ́ẹ̀mọ̀ mú kọ́dà wà khairun min infaki dhahabi wàlíwárìkì kọ́dà ó lóore ju kẹ́ ẹ máa ná góòdì lọ àti sílífà wa khairun min an talqu aduwakum fatadrubu anaqum wa yadrubu anaqakum kọ́dà kìí sẹgbẹ́ kẹ́ tó pàdé ọ̀tá yín tó lókù bí tẹ́gbà lórí ẹ̀sìn ọlọ́run kẹ́ wá dojú ìjà kọ́ kó ní òdojú kàkọ́ yín kọ́ bẹ lórí àbẹ́bẹ́ lórí ni o yín tí mo fẹ́ sọ fún yín ó tún lórí jùlọ qalu bala ya Rasulullah wọ́n ní kí nìkan náà ànàbí ní dhikrullah kẹ́ máa rántí ọlọ́run bá ní gbogbo mu'adhbun jabal hadithi hadithi jabir ni ibn abdullah mu'adhbun jabal musu kwa hadithi dauna ah laysa shay'un anja min adhabillah na dhikr kò sí kẹ̀kẹ́ tọ́lá yàn bí iye ọlọ́run tó díkìrù kílẹ̀ rí wa níjọ́ kan arásùsàn nẹ́sẹ̀ sí ànábì Yahya alayhi salam wípé lọ́rẹ̀ pàbà ní Israel láṣẹ nǹkan márùn kan sí kọ nǹkan márùn kan fún wọn Yahya wá pẹ́ kó tó lọ jíṣẹ́ òun ọlọ́run wa sọ fún ànábì Ìsá náà ṣe ń pè ní jísọ́sì wípé lọ sọ fún yáyá pé mo ránṣẹ́ kò tètè jẹṣẹ́ òun ṣé yà lọ sọ fún àbí kí wọ́n lọ bá sọ fún ẹ ànábì Ìsá bá ní ìrẹ yáyá ọlọ́run sọ pé o kó gbọmọ bà ní ìsọ̀rí ìjọ kọ́ ọ sọ nǹkan márùn kan fún wa kọ́ ọ sì lé ọkọ mi nǹkan márùn kí lè wá fẹ́ fàyọ èmi wá rẹ̀dì láti lọ bọ ọ ní ìsìn àbọ̀tọ̀ ah ní ah nílò báyìí ní ìsìn ó ti dọ̀rọ̀ sí inú báyìí ó kí méjìyà lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n kí ló fi parí àdéhìí ó ti sọ gbà wọn kan tọ́pọ̀ ọ wá ní wàdíkìrùlọ́ ìrántí ọlọ́run ẹ máa rántí ọlọ́run gbogbo gbà wà kàdálíkàlẹ̀ àbùdù yẹn jù mí ní ṣèyítọ́ni tí wọ́n bá lẹ́nìkan fẹ́ lálọ́wọ́ ṣèyítọ́ni ẹ ti bá rántí ọlọ́run bá gbogbo gbà yọ́ lálọ́wọ́ ṣèyítọ́ni àwa ń bọ̀ hadith kan bẹ tó ní ìdíkà kílíà rẹ̀ ó náà ni hadith Abi Hurairah jáfi sahih Hasan sọ wípé inna lillahi malaikatan sayyara ọlọ́run ọba náà màláìkà kan alárìn kálá wọn ẹ̀mọ̀rìn káàkiri lẹ̀ yaltamisuna hilaqat dhikri wọn wọn wà bẹ̀ táwọn èèyàn bá ti rántí ọlọ́run ọba káàkiri wọn bá ti lọ tí wọn ti lọ tí wọn ti rí èèyàn kan tí wọn kó àti wọn ti rí àwọn èèyàn lápapọ̀ tọ́jú wípé yusabbihuna Allah wọ́n ń sọ pé subhanallah wa yumajjiduna Allah wa yuhallilun wa yukabbirun wọ́n wà pé alúmọ̀ ila hajatikum ọyẹ máa bọ̀ àwọn tọ́lọ ní káwọ̀ máa wákì lórílẹ̀ àwọn rèé ogun wọ́n wà dúró lẹ́gbẹ̀ẹ́ wọn a fi àwọn ẹrú rẹ̀ kan ta bátàwà rí o wọ́n rántí rẹ ní o wọ́n ń gbé ọ tóbi ni o wọ́n yìn ọ ní o ọlọ́run ní kíni wá ń fẹ́ lẹ́yìn tó ti mọ̀ jù wọn lọ àlìjẹ́nà rẹ̀ náà ní à ń tọrọ ọlọ́run ní sí ni wọ́n ní wọn ò rí ọlọ́run tí a kọ́ wọn ni aaa wọ́n tó wá lékún sí ọlọ́run ní sí ní nǹkan kàtẹ́ pé yàtà àwùwàdó mi tí wọn ò fẹ́ kọ́ ni wọn ò fẹ́ wọ́ o mi ọlọ́run tí a bá rí kọ́ wọn ó tún lékún ma kọ́ fata minha wọn ma bẹ̀rù ní kọ́dọ̀ mẹ́jà wọn wọ̀ ọlọ́wọ́ wà ní kò burú inni ushidukum anni qad ghafartu lahum ń sì máa fi yín jẹ́rìí pé mo ti forí jìyàn ah, àwọn olùkọ́ ní pé à ah, ṣùgbọ́n fi imrojulu laysa minhum innama jaa li haja ọkùnrin kan bẹ tí e pé òun káfẹ́ gbọ́bùkátà ọkẹ̀ jókòó mẹ́ kìí ṣe tí ẹ̀ ṣe gangan ló gbé wá bẹ̀ ṣùgbọ́n gbà tá à ń kọ́fà àwọn papọ̀ akọ́fò náà mọ́ wọn ọ̀rọ̀ wọn ni ulaika qawmun la yashqa jalisuhum àwọn èèyàn kan nù tọ́jẹ́ pé ẹ bá tún lọ jókòó tí ẹ̀ kò ní dún lórí ibù jẹ̀máà hadithu yìí òun làwọn kan tà máa ń sáka pẹ̀lú ẹ̀ nínú ọ̀ tí ń wò pọ́n rí nàrí kéw nínú ọ̀ sòfíà mi tí mo wá ń bọ̀ nìyẹn mọ́gírì ti wọlé àmì ó kù sẹ́jú kan sẹ́jú méjì sí àdísì tí ó ti clear láti lẹ̀ débi tí tí àfẹ́dé ẹjẹ́ ámù nǹkan kan lọ́wọ́ fúra wa náà ṣe ń pé lillahi alhamdu borí èèyàn bá ti dàrú wọ́n ti bọ́ lẹ́sìn wọ́n lillahi alhamdu orí wọ́n dàrú láti bẹ̀rẹ̀ ọlọ́run náà mọ̀lẹ́kà kan alárìnká ni wọ́n yẹlitamisuna hilakọ dikiri ibi bá ti rántí ọlọ́run ni wọ́n máa wá kí jẹ̀máà bọ́bá jẹ́ nìkan ní abá mọ́sálásí tí ń sèrè tí ọlọ́run ìyẹn náà ní ìtura kura nínú tí wọ́n tún bẹ́ẹ̀ nìkan mọ́sálásí ń gbóríjà tí wọ́n nìkan nígbà wo tí wọ́n kí lẹ̀rí wa tá fi sọ wípé wọ́n kó papọ ni ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n bá ti rí ibi tí wọ́n ti rí ní tí wọ́n wá kí kíláàbì ni wọ́n sọ halummu ẹ máa bọ́ ẹ tún wọ́n wá ká ọ́ wọ́n pọ̀ àmọ́ yóò ká wọn ó dé ní pọ́ìntì àkọ́kọ́ nù pọ́ìntì ẹlẹ́ẹ̀kejì èyí tó lè múyàn papọ̀ máa tí ọlọ́run ọba tó sì jẹ́ tí ànábì fi asórí ẹ̀ ọ̀pọ̀ wọ́n bá lórí ìran wọ́n bá wọn tẹ́nìkan dúró wájú tí ń kọ́ wọn ní Qur'an ẹnìkan kọ́ ní hadith ẹnìkan ń túkẹ́ fún wa jama'atan ń kọ́ wọn báwọn wọ́n ní gbogbo ń tẹ́ ẹ̀sọ́ yìí pátá ẹ̀sọ́ àpò ara yìí ẹ̀rí kákójọ kámọ̀ sí àwa ti rí báyìí a wà bèèrè wípé ẹ̀sìn gbogbo ń tánà bíbí látòrì tẹ ní òye yìí nígbà tánà bí sọ pọ́lọ ní ọmọlẹ́ká kan tí ẹ jẹ́ lárìká alárìká pé wọ́n wọ́n àti ẹ̀sìn rẹ̀ tí ọlọ́wọ́ bá kí ọsọ tí ọlọ́wọ́ máa bí ọsọ tí wọ́n máa sọ padà ọsọ gbọ́n tí ó ṣẹlẹ̀ láti bẹ̀rẹ̀ dópin sí ànábì ọwọ́ àsọ̀rọ̀ kalẹ̀ kò ní í ṣe tóun àtàn sàbí ti ṣe bẹ́ẹ̀ ṣe ṣe. ìṣesí kẹsẹ́ táwọn ẹbí ńgbà tó fẹ́ tó àdí ìfihàn àwa ni àà ànábì láti fi ṣe sí tú tó kọ́ àbákiri báyìí à tí ń ṣe ayé lálà aláṣẹ làágùn ọlọ ọlọ ọlọ ọlọ ilé sọ sàrẹ́mù sí rẹ àwọn obìnrin wa bá ní mẹ̀dínà àwọn ọkọ̀ wa nìkan lẹ̀ ń kọ́lẹ́kọ̀ọ́ ẹ̀sẹ̀ ni bí wọ́n bá ti dé yóò ti rìn wọ́n kàn jẹ́ wọn ó sùn ọ̀pọ̀lọpọ̀ èsì ẹ̀ráyè lórí ajé àmì láti máa kọ́ àní tẹ́ tọ́lọ̀ fi wà nẹ́bí arábìnrin ẹ̀mọ́ tó bá wù yìí màá wá máa kọ́ ilẹ́kọ̀ọ́ ànábì o mọ ọjọ́ tó wù hàn ànábì wa máa bá wo obìnrin o yóò kọ́ wọn ní ìtọ́lọ̀ ọba fi ràn yóò tó padà lé sásàlà tó lọ dálé. sẹ́dẹ̀sẹ̀dẹ̀ naam anabi ọ̀sọ̀ nǹkan kẹ́kọ́ wá mẹ́sìnà kejì ẹ̀ sọ́rọ̀ wá tún lẹ́wọ́ sálàmù àrí ìjẹ́rì wá kùfẹ́ ní kan tí ń tẹ́sọ́ lẹ́bí kan àbí ń ṣe alá alá alá níbì kan ìjẹ́rì kú mọ̀ báyìí vikiru ṣùgbọ́n àwọn àyè kan bẹ téèyàn gbọdọ̀ sí rántí ọlọ́run ọba ń bẹ́ẹ̀ àkọ́kọ́ fi hálàtì kọ̀dọ̀ ilẹ̀ hajjá kìí ṣe nígbà téèyàn bá fẹ́ gbọ́bùkátà mo fẹ́ gbẹ̀sẹ̀ tàbí mo fẹ́ tọ̀ o tẹ́mù téèyàn ń tọ̀nà títú èdà àìmọ́ra ti ọlọ́run tẹ́mù tẹ́ tó ń bóde láti gbà tí ń gbà bóde òun àìmọ́ sèrè ti ọlọ́run gbàna abadan ẹlẹ́ẹ̀kejì fi hálàtì lìjìmá nígbà lọ́kọ̀láyà bá jọ ń ṣe súnà ìjọkọ̀láyà tí ẹ ń ṣe lọ gangan ayi mẹ́sí subhanallah ah alhamdulillah tààrùn gbogbo ilé yóò kí ló tó bá ń torí ọ̀nà ṣe mọ́nì náà nù kọ́dà wà yúkúrọ̀wù kẹfẹ́tọ̀tọ̀ kalam yúkúrọ̀wù kẹfẹ́tọ̀tọ̀ kalam lásìkò ń kẹsàn tó ẹ̀mọ́ sọ́rọ̀ o ń kálukú òbí sí pẹ̀lú tí ètẹ́nìkejì ẹ̀ lọ́rùn ni ìtìnra wa ń bẹ̀ nù kò clear naam ah. subhanahu wa hamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa assalamu